رواه ابن ماجه والبزار والدار قطني بإسناد ضعيف وحديث متى ما جاء حديث توا لوري كلاكتا حديث على هذا حديث عائشة رضي الله عنها أن النبي محمد صلى الله عليه وآله وسلم وصيكي الخراج بالضمان alukọ̀rọ̀jù bọ̀bọ̀mọ́ni àwọn márùn-ún ni wọ́n gbé jáde àwọn márùn-ún ni wọ́n gbé jáde àkọ́kọ́ ni pé alukọ̀rọ̀jù bọ̀bọ̀mọ́ni ìtumọ̀ rẹ̀ ni pé òun ló láǹfààní rẹ̀ nítorí pé òun náà ni ọ̀la sanwó ẹ̀ òun ló láǹfààní rẹ̀ nítorí pé òun náà ni ọba sanwó ẹ̀ ìtumọ̀ àdé fìyàn ọ̀kọ́rọ́ ọ̀jọ̀gbọ́ bọ́mán ẹni tí ó sanwó ẹ̀ lọ láǹfààní ẹ̀ ẹni tí ó sanwó rẹ̀ lọ láǹfààní ẹ̀ àwọn márààrún ni wọ́n gbé jáde a sì láti bẹ̀rẹ̀ síra ìpín tí wọ́n sọ fún àwọn márààrún Ahmed Abu Dawud An-Nasa'i at àwọn náà gbà lérò pẹ̀lú alhamsa ṣùgbọ́n adéfèé ó ṣe àbápàdé ìdájọ́ oríṣi méjì tó yàtọ̀ síra o nípa akọ́fẹsẹ̀rin lẹ̀ àbí ọ̀fẹsẹ̀rin lẹ̀ apá kan nínú àwọn olùmọ̀ọ́sánjọ́ ló máa ń la gidigidi nípa hadith àwọn ò pé hadith ń báyìí hadith tó lẹ́nu a sì ṣe máa pé hadith tó bá ti lẹ́ kò ṣe é músẹ̀ rí. nínú àwọn ẹni tó ń pè ní hadithi tó lẹ láti rí alimami bukhari rahimahullah àti alimami abu dawud rahimahullah àwọn míì nínú àwọn olùmọ̀sọ̀ pé hadithi sáhì hadithi tó gbọ́n régé ni nínú láti rí alimami tirmidhi abu isa àti ibn khuzayma àti ibn al-jarud àti ibn hibban. àti alḥakim an-Naysaburi àti ibn al-Qattan gbogbo àwọn ilé sọ pé hadith sahih. tó àjẹ́ pé ọ̀rọ̀ ọ̀fẹsẹ̀ rinlẹ̀ kò fẹsẹ̀ rinlẹ̀ wọn kàn án lágbo lórí àdìsí. àwọn kan sọ pé kò fẹsẹ̀ rinlẹ̀ àwọn kan sọ pé kò fẹsẹ̀ rinlẹ̀. tí o bá fẹsẹ̀ rinlẹ̀ ní hadith ó fẹsẹ̀ rinlẹ̀. هي قاعدة فقهية إذا إليهم بيننا القواعد الفقهية الخراج ربما أمي أمي رساج إن تقولوا لي أديتي سبق قاعدة أمي تسس نبي بي اتش دي نتقولوا لي أرى alukọ̀rọ̀ọ́dù bọ̀gbọ̀mọ̀n nítorí pé ó wúlò púpọ̀ púpọ̀ nínú gbogbo nǹkan tí wàá máa fa àwọ̀ láàrin àwọn yẹn. lápèjúwe tábì fi olè báyìí tí èèyàn bá fi lè ra mọ́tò lọ́dọ̀ ẹnìkan àti èèyàn á mọ́tò yẹn àti bá tó ti rà ní tó ń gùn ká ọwọ́ àtijọ́ kẹfà àtijọ́ tó rà ọwọ́ àdá padà fẹ́ni tó ní. pé mọ́tò yìí ó òun ọ̀rọ̀ àmọ́ ọ nítorí pé ọjà ń bọ̀ òun nínú ẹ̀ àti gbogbo ìsàlẹ̀ mọ́tò ló ti jà tó òfìdọ́ kan sọ fún un rí ọlọ́run ló ní kí nǹkan kan ṣẹlẹ̀ tó ń fi láǹfààní àti wòsàlẹ̀ mọ́tò òun á rí i pé gbogbo ẹ̀ ti jẹrà lébẹ́ òun tọrọ kọ dáwò padà fún ọ̀rọ̀ mọ́tò ní two hundred thousand naira oṣù ti lò fúnjọ́ mẹ́fà tí wọn náà fi ń gùn ká sáàsọ yìí pé two hundred thousand minus àǹfààní ọjọ́ mẹ́fà ni àbí two hundred thousand pérépéré lọ́gbà tí ò ní jalè tì. a sọ pé wàá gba two hundred thousand rẹ pé kò gbọdọ̀ dín kọ́bọ̀ nítorí pé alxọ́rọ́jú gbọ̀gbọ̀mà alxọ́rọ́jú gbọ̀gbọ̀mà ìdí tó wòlé òfin ní jálẹ̀ sí ni wípé ẹni tó ṣe é pé òun náà ni ọba sanwó ní tó bàjẹ́ lára rẹ̀. tó pé mọ́tò rẹ̀ náà sì lọ sẹ́kù òun náà ló láǹfààní àti jàǹfààní rẹ̀ nígbà tó padà ṣẹlẹ̀ pípọ̀ rà ẹni tí sanwó ẹ̀ òun náà láǹfààní ẹ̀ ni lọ́wọ́ tó mẹ́fà ìgbà tí táyà jò tí wọ́n á báyìí wọ́n á báyìí láàrin jọ́ mẹ́fà yẹn wípé ọ̀kan nínú àwọn ríìmù mọ́tò yẹn ó ti tẹ̀ kò jẹ́ kí mọ́tò yẹn dúró báláǹsì lágbọ́n abẹ tá gbé lọ fẹ́ni tí straight rim yẹn tá sì tún fi táyà sí padà tí wọ́n á bá yín wọ́n wá bá yín. tọ́ ìgbà tí wáìpà rẹ̀ tó ń ṣe ségesège tí wọ́n sì pààrọ̀ bléèdì rẹ̀ pé ń ha gíláàsì tí wọ́n bá yín wọ́n wá bá yín so ìyẹn ni pé ẹni tó jìyà rẹ̀ ni wọ́n jẹ gbádùn rẹ̀ ẹni tó láǹfààní láti jẹ àǹfààní rẹ̀ gbé oná ẹlẹni tó ṣe pé tí nǹkan bá ṣe ni ọba súwọ ẹsìn ajẹ́ kí gbogbo àǹfààní jẹ́ tó ti ṣe wọn òun ló ní wọn ní gba kọ́bọ̀ lórí ẹ̀ torí pé nǹkan bá ṣe mọ́tò láàrin gbọ́ mẹ́fà náà nǹkan ní ọba sanwó ẹ̀ ó ní ọba sanwó ẹ̀ kájọ pé alọ́gọ́nùmú bẹ́ẹ̀ lọ́gọ́rùmí alọ́gọ́nùmú bẹ́ẹ̀ lọ́gọ́rùmí àǹfààní ń bẹ fẹ́ni tó ṣe kó ní ọba jìyà rẹ̀ nǹkan kan náà nìtúmọ̀ alxọ́rọ́jù gbọ́mẹ́n àti alọ́gọ́nùmú bẹ́ẹ̀ hadith náà sì lélẹ́yìn alghulmu bilghurmi ẹ máa bónú mu òun náà ní alghanima bilghurmi òun náà ní algharama alghulmu bilghurmi bẹ́ẹ̀ ni kéèyàn ra kẹ́tẹ́kẹ́tẹ́ lọ́dún yìí kéèyàn ti máa wá gùn ká. èèyàn ti máa gùn ká ti máa jẹ gbádùn rẹ̀ ìpadà wọn hàn sí ní pé ti dalé igun ẹsẹ̀ ẹni tó ta ọmọ amase ni kò ṣàlàyé fún yàn lẹ́yìn ìjọ kẹta lè wá bẹ́ẹ̀ ẹ̀yìn tí ń gùn ká ìgbà tí wọ́n gbé sáré tí hàn pé ẹ̀yin wá dá kẹ́tẹ́kẹ́tẹ́ padà lẹ́yìn ọjọ́ mẹ́ta wọ́n á sọ kékeré ni wọ́n sọ pé ayò owó ọjọ́ mẹ́ta tó ń fi ń gùn bàbá gbàtà ìdí fún ọjọ́ mẹ́ta tó ọ̀rọ̀ tó ṣáta rẹ̀ ó ní máa ń tọ́ san ìyẹn ta ìdí. nítorí pé alukọ̀rọ̀jú lè bàmán tani fún lóúnjẹ ọjọ́ mẹ́ta tí mo dá padà lẹ́yìn ọ̀pẹ gẹ́tẹ̀ tani fún lómi ọjọ́ mẹ́ta gbogbo bẹ́ẹ̀ tí ń sùn àgbàlá lè ra tani kó tí mo lọ ránṣẹ́ pè yín torí alukọ̀rọ̀jù lọ́gbọ̀mà àǹfààní ń bẹ fẹ́ni tó ṣe kó ní ọba súwọ́ ẹ̀sẹ̀ ẹni tí ń náwó lórí ẹ̀ òun náà lọ láǹfààní ẹ̀ ìyẹn tó bá àdéhìí tó bá jáde tí ò bá sì jáde ìsàpè ní káàdì fòkìyà àǹfààní rẹ̀ ń bẹ fún téèyàn ti kọ́kọ́ rà téèyàn á padà dá padà nítorí àléébù kan tí ń bẹ lára rẹ̀ tí ó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ sẹ́ni tó ta fún yẹn sì ti mà tẹ́lẹ̀ náà tí ò fi hàn yàn tíṣẹ̀rí àtúgbà pa lè ti torí rẹ̀ dá padà ìgbà táwọn bá dá padà àwọn kan á sọ pé gbogbo àǹfààní tẹ́ ti ṣe ń bẹ̀ ńkọ́ àwọn kan á sọ pé gbogbo owó ti ná lórí ẹ̀ pé wa ọ ní alukọ̀rọ̀ ọdún gbogbo àmàlà eléyìí túmọ̀ sí pé ńgbà tó ṣe pé èmi ni màá garanti nǹkan bá bàjẹ́ lára rẹ̀ tẹ́lẹ̀ èmi náà ni mo làǹfààní tó ti ṣe fún mi kó tó di pé mo dá padà ìní sakọ́bọ̀ fẹ́nìkan lórí ẹ̀ ìní sakọ́bọ̀ fẹ́nìkan lórí ẹ̀ so irú àwọn eléyẹn ó lè ṣẹlẹ̀ nínú nǹkan púpọ̀ náà ti kọ̀wé púpọ̀ lórí ẹ̀ nísìnyí ẹ sábà lù fáwọn yìí ẹ ra airbus àbí boeing nàìjíríà ra bàálù nàìjíríà ra bàálù bàálù ṣiṣẹ́ òṣìṣẹ́ lọ fún bíi oṣù kan tàbá tún rí i pé á dá bàálù yìí padà fáwọn kọ́ńtìnì tá a ti ra airbus àdàpadà fáwọn europe boeing àdàpadà fáwọn amẹ́ríkà amẹ́ríkà ló ṣe lé bàtà wá gbé dán kí ló dé nítorí technical fault kan wà ní ẹ́ńjìnì rẹ̀ eléyìí tí ó ń hàn sí wa pé tí a bá lò tayọ bẹ́ẹ̀ ó lè gbiná lójú sánmà kódà àdúrà tàdúrà tàdúrà la fi lè gbé padà tọ wọn á sọ pé oṣù kẹta ẹ fi lóyún àdúrà owó tẹ ti pa àdúrà àǹfààní tẹ ti ṣe àní kọbọ àní dá padà ẹ pààrọ̀ rẹ̀ fún àbíkẹ́ dáwọ́ padà fún àkókò pérépéré torí pé al-kharaju lid-daman gbogbo ìgbà táwọn lò sẹ́yìn lẹ́nu bá wa dàpọ̀ sí i àwọn owó táwọn náà ń ná logistically sẹ́yìn lẹ́nu bá wa ná owó tá à ń fún tá à ń san ibi tá a bá bá ibi tá a bá tún ti fò owó tá à ń san sẹ́yìn lẹ́nu bá wa san àlùkọ́rọ́dún lọ́dọ̀mà. bẹ́ẹ̀ ni gbogbo mọ́tò tẹ̀rí fẹ́ ń ṣe jáde lónìí yẹn tó mọ́tò tuntun mọ́tò yẹn ti ní registered number kan tó jẹ́ pé ó wà lọ́dọ̀ kọ́mpìnì fáktìrì tó ṣe tó bá padà hàn sí wọn tó bá padà hàn sí wọn lẹ́yìn ọdún mẹ́wàá nígbà break táwọn ṣe sáwọn mọ́tò yẹn ọ̀dà tó ó sì ti fa ásídẹ́ǹtì fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí táwọn ti gbà lọ torí ẹ gbogbo àwọn rẹ́jísítà nọ́mbà wọn yóò ẹ̀dá àwọn mọ́tò yẹn padà sí Japan ẹ̀dá padà sí Korea. dá padà sí amẹ́ríkà kálukú ń dá tiẹ̀ padà wọ́n á wò pé tiẹ̀ yìí àwọn ò lè rí bírèkì yẹn rẹ́gúlétì àfi káwọn pààrọ̀ mọ́tò yẹn fún wọ́n á sọ pé àwọn sọ́ọ̀rì bírèkì tiẹ̀ ò ní fẹ́ rẹ́gúlétì mọ́tò làwọn fún wọ́n san eight million naira. táwọn fi pààrọ̀ mọ́tò fún ọ sọ pé kọ́bọ̀ kọ́bọ̀ ẹni sàn ọdún mẹ́ta mẹ́lẹ́ fi lò alùkọ́rọ́dún gbogbo ọmọ nta lẹni tí ń ṣe wàhálà rẹ láti bẹ ṣẹbẹ mi ẹmọ jàǹfààní rẹ ẹgbẹ́ mi wà <laughs> eléyìí jẹ alùkọ́rọ́dún gbogbo ọmọ so ọwọ́ nù nǹkan púpọ̀ nínú láìpẹ́ àwọn ènìyàn ọ̀nà láìsàn kan púpọ̀ nínú gbèsè ayọ̀mẹ̀. ó tilẹ̀ jẹ́ pé ó tilẹ̀ jẹ́ pé lójú tó lè wọ̀ ó lójú tó lè wọ̀ ṣùgbọ́n wọnú nǹkan tó pọ̀ gan-an ó wọ inú nǹkan tó pọ̀ gan. ikọ́ sọ fún ọ kí àwọn tó fẹ́ fẹ́ yọ masha allah la quwwata illa billah ọmọ àwẹ̀ lọ́sùn màkíw ó sì tún ní sí ọwọ́. tọ́ ìgbà tó wá fẹ́ tán lọ́wọ́ padà gẹ́tì kó ló dò ní. kọ̀mọ̀wé kọ̀mọ̀kíó kọ̀mọ̀tẹ́kà. wọ́n sì ti san fifty thousand naira sọ̀dọ̀ àkẹ́rẹ́ wọ́n á ronú nìsín pé káì àbí òye ìyẹn ọ̀dà padà ṣùgbọ́n lọ bá ẹni tó parọ́ fún ọ nípa gbogbo àwọn nǹkan yìí tí ẹ̀ padà wàá bá ń bẹ̀ wàá lọ bá لأنه الذي غرر بك ńlọ́tàn jẹ wọ́n wà lọ gba owó rẹ̀ padà lọ́dọ̀ rẹ̀ lẹ́yìn tó bá ti kọ obìnrin lẹ̀ ọlọ́ gba owó rẹ̀ o àti gbogbo kọ́ ọ̀rá bàtà fún lọ́fíńdà kìnnìkan gbogbo ẹ̀ yọ sàn fún ọ. wọ́n yá kí a yọ méjì mẹ́ta mẹ́rin tẹ́yìn náà ti ń hm? kò ní pípẹ́ tí ẹ̀ minus láti plus minus kò sí plus minus pẹ̀lú pé alùpàrọ̀ ọdún náà ọjọ́ méjì mẹ́ta tó ń ta rẹ̀ sẹ́yìn lẹ́sẹ̀ wọ́n ṣùtù ní òkò yé ẹ̀yìn bọ̀tà kẹrẹ́mọ̀kan wa ó ti síbi rẹ̀ wo ìjọba ti síbi obìnrin wọ̀ dáràn ọ̀sán ètò kéré jù nínú owó tó fi lè mú ìbànújẹ́ kó lọ́kàn obìnrin lọ́dọ̀ àwọn fòkàn ha àmàlẹ́kí àwọn fòkàn sọ̀rọ̀ bọ̀dì náà x sọdáàkì ẹ̀ minus rọ́bọ̀ dìnnà pẹ̀lú lo ló fi dùn nínú ṣùgbọ́n tó bá ń sarúgbòdì náà sarúgbòdì náà gbogbo tiẹ̀ lọ́gbà lọ́dọ̀ bàbá tí ń sọ́parọ́ fún un ṣùgbọ́n ìlú ṣe jẹ́ pé agbọ́dọ̀ kéèké ẹlẹ́mọ̀ parọ́ bí nǹkan bá ṣe rí ni kẹ́ ẹ sọ wọ́n fẹ́ ra lóyún ni wọ́n sọ pé lóyún kò sẹ́jọ́ lórí ẹ̀ kò sí ẹjọ́ lórí ẹ̀ tó bàbá yìí ti wá gba àwọn èèyàn sílé ó ti ra ilé ó ti gba àwọn èèyàn síbẹ̀ kọ̀pẹ́ kò jìnnà ẹ̀ẹ́dọ́ bá mú ìwà bà pé eléyìí ò tí ì rí lera o ẹjọ́ wà lórí ilé eléyìí o wọ́n ti náwó tó ti gbà torí pé bó ti gba àwọn èèyàn sílé náà lẹ́nu sọ́tún sọ pé ibìkan ń jò òun gba káfíńtà àbí èyí àwọn kan sọ pé omi pọ̀tọ̀pọ̀tọ̀ yóò rí gbígbà ẹ̀ ń gba bíríkìlìyà gbogbo nǹkan lẹ́ ń ṣe níṣe àwa la nílé ẹ padà wá hàn pé kọ́ ló nílé tọ́ ẹni tó wá parọ́ fún ọ tó gbowó rẹ̀ wá dáwó rẹ̀ padà wọ́n ti kó gbogbo háyà tí wọn náà ti gbà ń kọ́ torí bá a bá bá oníkìníkan wípé a tó bó ń kìníkan alùpùpù alùpùpù gbogbo àwọn kọ́ bọ̀ wọn ò ní gba kọ́bọ̀ torí gbogbo owó tẹ̀mí náà ń kọ́ àbí òye wa tó ẹ̀yìn àti sùúrù fáwọn eléyìí tí wọ́n èlò owó ń tàn gbogbo kéèsì tẹ́ bá fẹ́ fà lórí ilé ẹ ṣe sùúrù táwọn ilé torí mi ò nàtí lè ṣe tèmi tó mọ gbẹ nìkan lé nkúkú gbẹ nìkan lé nígbà tẹ pé mi mọ ra lé lèmi náà ti láǹfààní àti gbà yẹn lé adúpẹ́pẹ́lọ ẹtí ní kò ṣe tèmi má lòun náà dé ti ṣe tèmi máa dúpẹ́ fọlọ́ sọ̀rọ̀ pé adúpẹ́ fọlọ́ pé èmi ti gbowó tèmi àti dúpẹ́ fọlọ́ pé mo tún padà gba owó háyà ti gbowó tí mo fi ra lé owó háyà ti jẹ́ tèmi torí mi náà kú ti nánú ẹ̀ ń ti sàdédé wá gba ìsìn mọ́fẹ́ fi lóun lè ṣe náà rí tòótúmọ̀ sí pé al-kharaju ló gbọ́n máa ń sọ eléyìí ń lò fún yìí báyìí. ẹ̀rọ sọ pé hadith ni adúpẹ́ fọlọ́ tó sọ pé kìí ṣe hadith àtúndúpẹ́ fọlọ́ torí pé wọ́n lò ní qaida fiqhiyya ẹlẹ́jà ti so àti kò wájú bọ̀ọ̀yì fìlàmù torí pé alimami Bukhari ọ̀bọ̀ àfàrì àbí òye wa torí pé lè jẹ́ bọ̀ọ̀yì ni màánà pèsè sàhíì ṣùgbọ́n pẹ́jọ́ tó pẹ̀lú ọ̀rọ̀ àwọn ìyókù yẹn kọ́ má dẹ̀ sí hasan sẹ́yìn fún àwọn náà sọ pé sàhíì opposite bí ìgbà tó sọ pé ẹ̀yin fọ́ọ̀mù tiwọn àwa náà fọ́ọ̀mù tiwa bọ̀ọ̀yì fìlàmù àbí bẹ́ẹ̀ kọ́ sàhíì ni lọ́dọ̀ ah, tiwa. so káwọn wá padà wá wádìí káwá padà gẹ́tù pé ó kéré jù kò ní dín sí hasan bàbá ní torí àti yọkù ní agbo hadith pátápátá ẹnu ọgbà ọjà bó ti ṣe jẹ mẹ. hadith dọ́tẹ̀ lélẹ́ yìí báyìí wọn náà ní hadith Urwa al-Bariqi radiyallahu anhu ọ̀kan náà sàhábà ni. أن النبي àlùwárí الله عليه وسلم أعطاه دينارا ليشتري به أضحية wọn lọ́nà ibi sọ̀rọ̀ bá àdìsọ́ náà fún ní dinar kan láti lọ́ọ́ fi ra kíni wá láti lọ́ọ́ fi ra gbóléyà wá àìsí sọ pé dinar kan wíwúwo rẹ̀ ọjọ́ three point five grams of gold three point five grams of gold lónìí yìí náà tí wọn náà bá fẹ́ fi ra àgbò tó ń ti fi nǹkan ṣe wọ́n yìí pẹ̀lú ògbọ́n náà àgbò tó tóbi gidigidigidigidigidi ńlọ́ra. ọ̀gá yé wa àgbò tó tóbi gidigidi torí kó ìsinú lé ní hundred thousand naira lẹ́yìn tó ń wo bí eré o. ok ṣé sọ pé owó ẹni rò owó sọ̀rọ̀ kágbò tó bá rà òde ilé rẹ̀ lóde má wọ́n bá a mọ̀ pé yẹ màálù ń yá jù wọ́n á fún ní kan yẹn pé lọ́ọ́ rà àkókò eléyìí ń tọ́ka sí pé kéèyàn fẹ́ nìkan ṣàṣojú èèyàn láti bá yàn ra nǹkan pàápàá jùlọ tí èèyàn bá ti sọ pé ní kéèyàn fi ṣàṣojú yàn kọ nítorí pé àgọ̀ ò ṣeé bẹ̀ ní nǹkan rà tí èèyàn bá ti lè ní nǹkan ó lè jẹ́ wípé bóyá náà bá lọ òun rò pé nígbà tí ẹ sọ pé aago mo rò pé ẹ pè já ni pé aago ló so lẹ́yìn ọ̀rọ̀ àti orí rẹ̀ ò dájú pé ah, orí ti pè é torí pé gbogbo èèyàn ní abúlé rẹ̀ aago aago ló so torí ẹ̀ ló rẹ́ pé òpó ní fowó rán nìkan òpó ní fi ránṣẹ́ eléyìí túmọ̀ sí pé bá ń ra nǹkan wá ó ń tọ́ka sí o ti dán oníkìí wò pé làákà rẹ̀ pé torí tí ọba dé wàá kábàámà tó ní rẹ̀ níbọ̀ ọ̀dàrò wàá kábàámà tó ní rẹ̀ níbọ̀ ọ̀dàrò wọ́n jọra wọn ní wọn gbọ́ àtagolo wọn ra golo òfìfo wá mo rò pé màá ti dáhùn èèyàn wò pẹ̀lú owó. ẹ lè bẹ̀ wọ́n ní nǹkan tá a máa fowó ra eléyìí ti nínú nǹkan tá a máa fi dáyà mà tẹ́ ẹ lè ọ̀dà owó gbọ́dọ̀ pọ̀ gbogbo ọmọkọlọ́nkọ múmi ní ní allah alusunna tó bá dá yín pọ̀ you be disappointed bẹ́ẹ̀ ni tòótọ́ bá ti dá yín pọ̀ ní fi ẹ ń gbà tó tó tó tó lọ ara èèyàn lè yàn kò burú èèyàn lè yàn <laughs> tó nítorí máa ń ṣẹlẹ̀ nìyẹn àmọ́ kò yẹ káwá gbogbo èèyàn náà ló ti balùwẹ̀ débi pé wọn ò ṣe fowó trust nítorí táyé bá tún di bẹ́ẹ̀ ayé ò ní ṣe gbé mọ́ ẹ yẹ kó lókè nu kó gbogbo nǹkan bàjẹ́ gbogbo nǹkan ọ̀sùn wa àwọn kan sì ṣẹ́kù lórí òdodo eléyìí pàtàkì láwùjọ wa iṣẹ́ kékeré kọ́ láti ṣe láti achieve eléyìí ó ti ṣẹlẹ̀ láwọn ìlú púpọ̀ pé ṣé máa ti rá àwọn brọ́dà ṣe ń dárún pọ̀ sí ṣe ń masha Allah pé alùsùnà alùsùnà àwọn olówó ọkàn wọn mọ balẹ̀ sí wọn tó mọ̀ pé àwọn ti dán àwọn èèyàn púpọ̀ wò pẹ̀lú owó wọ́n ń jàǹbá wọn yóò wọ ní ìsìn masha Allah ẹ masha Allah ẹ rí ọkọ̀ àdàdé lápò wọ́tà tábà tí lè fowó dá o báyìí lónìí náà bá di pé ẹ ẹ má bínú sá o àà rí ọ láti yá ẹ má bínú sá because àwọn àwọn kìnnìkan ni mo dá ń tò kí ni ń tò nígbà tí ìlú akéjọ́ mi náà rí kó ti jàǹbá yín tó nítorí ẹ ẹ jẹ́ ká jẹ́ni tí ó ṣe fọkàntán owó ni wọ́n sì máa fi fọkàntán yẹn wọ́n kó hàn nígbè lọ́ọ́ bá ń ra nǹkan báyìí wá. nǹkan yẹn kò sì lè gba thirty minutes tó fi ra wa wọn á retí ìjọ kìíní wọn á rí ọ ìjọ kejì wọn á ọ ìjọ kẹta ọ náà excuse tó àwọn náà á gbé àgbo pé ń wà ó ra kínní ìwà ẹ ẹ àlàyé ń kí ló tó fi àlàyé nígbà tí ó dé ní ẹ ọ̀kadàrà pé pé kí ni lọ bọ owó yẹn ẹ má bínú ọlọ́run ọba àbúrò ọ̀nà kádàrà rẹ̀ sọmọ́ wọn ti ń dá yín lójú pé ṣáàlọ́ ṣáàlọ́ owó yẹn jẹ sísan padà láìpẹ́ tó jìnnà ó lè ní ọ. wọn ò láwọn ẹ̀yà ọ̀ wọn ò láwọn ẹ̀yà ọ̀ lọ ra nǹkan báyìí wá tí ò lè gba ọgbọ̀n ṣẹ́jú wàá lọ́lọ́ kádàrà pé kí nínú ọba sẹ́yìn tó bọ́lá ti kádàrà pé kí nínú ọba yóò ti kádàrà pé ká palẹ̀ rẹ mọ́lẹ̀. tẹ̀lé ìtumọ̀ sí pé ó yẹ ká máa fi àyè pé bí gbogbo èèyàn tẹ̀ bàjẹ́ pẹ̀lú ògbọ́lọ́ èmi ọ̀fẹ́ jọ́ kan nù wọn. eléyìí pàtàkì jàmáà torí pé ẹlòmíì ń tọ́lọ́wọ́ bó fi lànà rẹ̀ fóònù pé gbogbo yẹn ti bàjẹ́ gbogbo yẹn ti balùmọ̀ gbogbo yẹn ti bàjẹ́ gbogbo yẹn ti balùmọ̀ wọ́n kọ̀rọ̀ adán wò ní kí irú wọn náà ló náà jẹ́ ni wọ́n bá ní jẹ́rù wọn lọ́nà wọn bá kúkú wá sínà ńlá fún ọ tó fi di èèyàn ńlá. sàmọ́ bẹ́ẹ̀ ni gbogbo yẹn ṣe bó mo ti wá fẹ́ jẹ́ exemption èmi náà gbọ́dọ̀ tó dára ní à bóyá àwọn tí yóò dé kirikiri rí bóyá bẹ́ẹ̀ ni wọ́n máa gbé. ṣèjì ká kíyèsí wa wà. tó train débi ló fi jẹ́ pé wọ́n kówó fún yàn bá àwọn owó púpọ̀ lọ́ọ́ rẹran léyà wa. eléyìí sì túmọ̀ ẹ̀kọ́ mi túnú. ẹni tí wọ́n bá máa fowó rà rírà lànà ni máa rà kí ó retí wọ́n gbé sàrà wà fún torí kì í jẹ sàrà kì í sì retí ẹ̀bùn ọlọ́mùbá mu wa mu wa nù. láti pé léyà máa bọ̀ á máa sọ pé ń jò làgbo wọ́ tẹ̀ wá lọ́wọ́ àgbo yín báwò wọ́n bẹ́ẹ̀ bá ra àgbo ẹra tèmi náà kún ra tiẹ̀ kún báwò ìbẹ́ sìn ẹ̀ ń jọba lówó kótókó rẹ̀ jẹ́ kọ́ra pọ̀mọ́kọ́mọ́ jẹ́ ń dọ́dún eléyìí túmọ̀ sí gbogbo nǹkan bá máa fowó rà kí lànà bí wàá máa ń ṣe yọ rà tiẹ̀ ẹ̀kọ́ ńlá fún wa o torí pẹ́lú mi ní ìjọba ti jẹ́ pẹ́kọ̀ Islam kọlọ́kọ́ tọ́jẹ́ muhammed tọ́jẹ́ sheikh tọ́jẹ́ kìnnìkan wọ́n máa retí káwọn èèyàn fáwọn ni kó fún mi kí tí gbogbo tó bá fún yàn kì í dùn lẹ́nu abẹ́yẹn ò tí ì ni kì í dùn bí ìtọ́ra abẹ́yẹn ọ̀dánwò ni wọ́n ní à wọ́n ní nàìjíríà lẹ́wù kì í gbọ́ kọ̀ bá jẹ kó abún yẹn kọ̀ bá jẹ pé kí anyone <laughs> wọ́n ní gbogbo tí ẹ̀ bá rà yìí máa dùn ju ìtàn fún yàn lọ ìtàn fún yàn náà máa dùn àmọ́ kì í dùn tó ètò yẹn bá rà torí pé nígbà tó fi rà tó fi ọwọ́ ọmọ òwò sí nǹkan tó yẹ kí n rà ní àbí èso sóòní àbí èso. sọ̀tún rẹ̀ tó bá wà rà ó rí i pé yóò dún yàtọ̀ lẹ́nu rẹ̀ ẹ lọ́ọ́ bá mi rẹran bẹ́ẹ̀ sọ tó sì ni wọ́n rà wá ẹyọkẹrẹ ni wọ́n rà kò túmọ̀ sí pé kò tí ì rà mí ẹ̀ kò sí pé kò ní rà mí lẹ́yìn ẹ̀ torí ká rí kó ń pa méjì yóò sọ pé léyìí tó ni eléyìí túmọ̀ sí pé lọ́wọ́ bá mi ra iléyà náà ní sìnbọ̀ yìí adúpẹ́ fọlọ́ gbogbo owó tá à ń fi ra káàdì ká dínkù ká bẹ̀rẹ̀ sí save gbogbo apáta káàfà tá a ti bàlágà kò sẹ́ni tó pa léyà tó ṣàìdá ó sì yẹ ká pa inṣàlá pa bá mi pa alhamdulilayi. nítorí pé nǹkan tẹ́ ẹ wò yẹn ó ń bẹ́ ní sábàbí tí mẹ́tí islam ọlọ́wájú wàláàbí kápẹ́lẹ́ lọ́mọ mẹ́wàá gbogbo ọmọ èèyàn àwọn náà ra ẹran léyà bàbá náà rà ìyá náà rà ọdọ àgbò mélòó ìyàwó <laughs> kẹwàá sọ gbogbo ẹ wọn sọ̀rọ̀ a, ni bisimilahi bisimilahi wàlá gbogbo tó aládùúgbò pé islamu ah! dáa pọ̀ lẹ́yìn bẹ́ẹ̀ ni wọn náà wọ islam tó ló pé à ń fẹ́ bá dé èso máa di kálukú ti máa rí tí wọ́n ti ní jìtú lọ. torí pé fún ara rẹ̀ polongo ẹ̀sìn Islam wàlá ẹ sọ fún mi ọdún wọn láyé náà pé ẹran ẹran kí n bá pẹ wọn ò sì tún bẹ̀rẹ̀ wọn fún ọpẹ lẹdẹ dinar kata fún fẹsitọrọ bihi ṣàtẹyìn àgùntàn méjì ló fira àgbo méjì ló fira ẹyọ kan wọn ní ọrà méjì lọ rà ṣé eléyìí ò ti fẹ́ tayọ náà làbẹ àjẹpọ ọmọjà nánu ọmọjà nánu títí débi kò sí tó burú mbẹ lọ bá ń ra búrẹ́dì kan wa ẹ ní one fifty tó bá sì gbé irú búrẹ́dì méjì dé èyí ti rí èyí ti jẹ́ ẹ tó èsì pé ojú kan mú wọ́n lé wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe ni wọ́n wá fún polówó ọjà pé one fifty o méjìlá fi gbìn wọ́n á òkúta kàkí ńlọ́ba yẹn rẹ ẹlẹ́yọ̀ kan wá wọ́n wá pé ọ̀dà fún ọ. eléyìí túmọ̀ sí pé tí wọ́n bá bẹ̀ wá lọ́jà wọ́n bá bẹ̀ wá ní nǹkan rà ó bẹ nínú pa ajé ìrànṣẹ́ tó dáa ká bá wọn wá bi tí ọjà yẹn ó ti dínwó jù ó sì ń bẹnu pé agbẹ́rẹ̀ ẹ̀sẹ̀ tó dáa ká ná ọjà yìí dáadáa lọ́nà tá a fi rí lẹ́dínwó sí iye tán fún wa tó bá wá ké sí iye tán fún wa àbá fi ràdú iye tó bẹ̀ wá lọ ta lẹ́yìn tó ní ẹni tó bẹ̀ wá ni o èyí ṣe pé ńgbà tó ní ọgọ́ nàìjíríà lẹ́gùn tọ́wọ́ akpagbo méjì débẹ̀ pé eléyìí ń tiyín èyí ń tẹ̀mí ẹyọ kan náà kúkú lẹ ẹgbẹ̀ mi nìkan kó tí wọn bá rí ọlọ́run bá ń kọ́ òrì ẹja kéésì àgbọ̀nbẹ̀yẹn dáadáa ẹni tó fún wa lówó tó bẹ̀ wá ní nǹkan òun ló ní owó ìgbà tó sì jẹ́ pọ̀ ló lo òun ló ní gbogbo níta bá ti rà torí tó bá kéré sí iye tó bẹ̀ wá tá láàfún òun náà láàfún ike sọ iye tó kánú nǹkan ti wọ́n o ìgbà tó wọ́n á jẹ́ kó lè rà létí iye tó bẹ̀ wà tá ló tún ní òun náà ló ní torí pé àwa kàn lọ jíṣẹ́ ni ẹ gbogbo ọgbọ́n ẹ̀rọ gbogbo agbárí ẹ̀rọ táwọn èèyàn máa ń lò kọ̀ọ̀rá yìí ní ìsà arákùnrin yìí ti di náà tí wọ́n ní kó fi ra àgbò kan wá kó fi ra méjì eléyìí fi hàn wá pé lábẹ́ òfin ẹ̀sìn Islam kò sí ní tó burú nù kọ́ ọmọ ẹ̀ nájà níta má ti pé ọjà kan yìí kan náà wọ́n yà mí lẹ́nu pé àwọn kan tó yẹ kí wọ́n ti pọ̀jà fún ẹyin kan wọ́n kàn sanwó ni àbí tó rí i pé àwọn ò lè ra bẹ́ẹ̀ wọ́n kú ọmọ ẹ̀ wọ́n ní na níbo lẹ ti rí lápọ̀ọ́lẹ̀ ní Islam pé wọ́n ń nájà wọ́n ṣe ń nájà nígbà tí ìsìnkú ọgọ̀ àwọn tí ń tajà gbọ́n pé irú rẹ̀ làwọn fẹ́ máa rí bàbá àgọ̀ ǹjẹ́ ń tà five thousand wọ́n á pè ọ́ wọ́n dá bẹ́ẹ̀ tó bá lọ sí wọn tún pé tọ̀ káwọn ọmọ bá wo kọ́mọ bá wọn wo kọ́mọ jẹ kọ́ padà wá o bẹ́ẹ̀ nìkan tọ́ ló lọ́gbọ́ oríire ó pé o tó wọ́n ní kọ́ ọ̀wọ́ àwọn ọmọ ọkùnrin àbí nǹkan ṣe léyìí kà five thousand wà rà lé ten thousand ní imáàmì ní islam ní ìdèzè islam àbọ̀ nìyẹn tẹ́ máa pọ̀jà fún iye kan o lè na ìdí nù tó fi jẹ́ pé nínú ìgbésí ayé wa ibi tí máa ń tajà lọ́nà tó ṣe kí wọ́n ti lẹ́yẹ tí wọ́n tà mọ́ lára tí ò fi ná kìí yá sáwọn èèyàn lẹ́sẹ̀ láti lọ bí ibi tó ṣe pé sẹ́wọ́n máa pè é iye kan ìwọ́n náà lè nà kìnìkà shoprite kìnìkà irọ́ lásán irọ́ lásán kọ́ sọ ara rẹ torí pé ńgbà mí náà tó kó sí lọ rẹ rẹ lẹ́dẹ̀ wá lẹ́nu ló kọ́ ẹran àgbò gbogbo shoprite shop kìnìkà tó máa ṣẹ̀ṣẹ̀ pé wọ́n lọ lajú nígbà tó ti ń lọ shoprite àwọn ẹja ń lọ sí ẹ wọ́n ti pé ráṣọ àwọn ọ̀gbọ́n so ó lè rọra nípa ìkan wálé tó ní bọ́yá yẹn wọ́n kó sínú ọlọ́mọdé torí pé áfíríkà wọ́n wa mú iná ní gbogbo wọn ti fìlú wọn lẹ̀ South Africa tẹ́wọ̀n á kó wá bí ṣé búrẹ́dì là jẹ́ rí wọ́n ṣe búrẹ́dì kí tó tó dé tóbi ó fi lẹ̀ máa lọ ọlọ́rin ara àtẹnujẹ kọ́mọ́pá wa bẹ́ẹ̀dì ah! wa tẹ́ gbogbo wájú létí ìlọrin lọ́sẹ̀ á lọ ọlọ ọlọ́mọdé aṣọ ara wa ti ra wa yóò tún á dé yóò tún máa sakọ láàrin ní pé shoprite ń lò irọ́ káṣẹ́ pẹpẹpẹ rọ́ọ̀ṣẹ̀ shoprite pọ̀ right shop olùdókòwò débẹ̀ bẹ́ẹ̀ pa àwọn ń ta ò lè ná wọ́n ti kọ price sí gbogbo ẹ̀ la à ń gbogbo nǹkan tá à ń ṣàkíyèsí ara wa yẹn ike bóyá ẹ̀rìn yẹn wọ́n ti ṣe kàn bí ẹ̀rìn gbogbo ń tẹ̀sí lórí nù. nítorí pé àwọn ẹ̀yìn àwọn companies wọn yẹn tí wọ́n kì í ṣe company country wọ́n ti di intercontinental gbòsèré ọjà tó kó wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí la Amẹ́ríkà bẹ́ẹ̀ ló gbogbo àwọn jẹkújẹ à ń fẹ́ rìn yẹn ṣe kàn bí fún wàhálà ò lè rà wálé táwọn máa jẹ́ fọ́ọ̀mù akọ́ńtì látọ̀ mọ̀ kó ti jẹ̀yàn rí kátó aṣọ pé ẹlẹ́dẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́dẹ̀ gbogbo kìnnì ń tọ́ bá clear tí ò ní kọnukọ̀hónú ló lè rà níbikíbi ìbá shoprite ìbá àmọ́ shoprite ntí ò bá ní kọnukọ̀hónú lẹ́yìn náà kò sínú ọ̀làjú kò sínú ọ̀làjú pé mo lọ sí ibà mọ́ àwọn àgọ̀ ní máa ń karùn-ún kàn yẹn kún wọ́n bá lẹ́kọ̀ọ́ tó torí rẹ pé gbogbo ẹ̀ wọ́n dàbí kọ̀ǹpútà ni wọ́n lọ ra mẹ́jọjọ kí ní kí ló túmọ̀ sí ọ̀gbádùn ẹ̀yọ̀ kan ti tọ́ tó sì dà wọ́n lọ mílíọ̀tì àǹsẹ̀ tuntun ní lọ́dún dọ́sùn kí ní kí ló ti sùn. wọ́n mọ kókó dọ́kà tó fi ní tó lè rí sáàbù kókó sùn ẹ̀ sẹ́ńpè lọ́pọlọ nìyẹn ẹ̀hẹ́ kí ẹsẹ̀ pé irú ọjà báyìí là ń ná irú àwọn abọ̀ pẹ́ẹ́pẹ́ ti fèlì lágbẹ́ ẹ̀kọ́ àwọn onímọ̀ fèlì gíláàsì yẹn pẹ̀lú gbogbo rọ̀. torí ẹ̀ kí ló gbé mi gbogbo bí sábà ti ń tajà láyé tí ò bá ti ṣe é ná ẹ̀rí pé gbogbo onílàákà ò ní fẹ́ lọ ọbẹ̀ bí ibi tí mo ti lè ná torí pé owó kọ́dà kó ṣe kó orí rọrùn ọlọ́run á ní kó ọmọ ná nàkúnà ni ọlọ́run kò ní kó ná nàkúnà so wàá wá bí tó ṣe é pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé náírà mẹ́wàá wọn náà lè ná sí náírà mẹ́fà tó ìgbàlá náà ti ní kọ̀ gba náírà mẹ́fà wọ́n ajá pé ẹjẹ wá wájú ẹ ramana kíní kan ọdún ẹsẹ náírà mẹ́jọ ọsẹ mọ pé ó ti hàn pé yẹ náírà mẹ́wàá nǹkan bá gbọ́ mú ni náírà wàzù kọ́dà náírà mẹ́fà ti wàzù so títí tí wọ́n fi ta fún ọ náírà méje èyí tí ò wá da yorùbá lẹ́bù ni wọ́n ti ní ọmú náírà méje wá sẹ ẹn tí ọ̀gá náírà mẹ́rin kọ́dọ̀ <laughs> kó yé wa eléyìí ọ̀dà islam gan fara mọ́ ìwà burúkú lélẹ̀ ìwé tó bẹ̀rẹ̀ láti náírà mẹ́ta fún àwọn pè náírà mẹ́wọ̀n tó wá ná náírà mẹ́fà wọ́n á padà gba náírà méje wá tó kó sèse kí wọ́n ti gbá mi tí ò gba náírà mẹ́rin náírà mẹ́rin báwò so eléyìí lọ́ọ́ ra àgbo wa ó sì fi ra àgbo méjì kò lè rí àgbo méjì rà bẹ́ẹ̀ àfi kọjá pọ́n náà àfi kó sì jẹ́ kó mú sáà bó ṣe tọ́jú àwọn bá ní ìdajì dínárì ìdajì dínárì làgbo wọn yìí ó sì ra méjì ok kí ló mú ṣe ń tọ́ka kún dànàbì rà sallallahu alaihi wa sallam gbogbo ìwọ̀n ló ti mà pé gbogbo ẹni tó bá bẹ̀ wá lọ bá mi ra nǹkan ẹyọ kan wá tówó rẹ̀ wá káàtì ra ru rẹ̀ méjì sí méjèèjì sì dáa ẹni náà ò ní bínú láéláé eléyìí gan lọ́rọ̀ yorùbá pé tí nǹkan ẹni bá di méjì ńkọ́ ẹ bínú sí ẹ yọ kẹlá rò pé ọ̀rọ̀ àtẹlẹ ó sì ra méjì tí wọn ò sí kọ lọ gbowó mi wá á ah, ah, yọ dà fún ọ inú gbogbo ẹni tó bá ti ṣe bẹ́ẹ̀ sí yóò dùn tọ bàbá yìí ra àgbò méjì ibi tó wọn á gbọ́n oníkókó jàǹbá ẹni tó ní dìínà òun ló ní gbogbo ntí dìínà bá rà dínárì ẹyọ kan wọn ni kò fi ra alágbò ó sì ti ra àgbò mélòó àgbò méjì ọ̀dọ̀ ta ló kó àgbò méjèèjì wá ọ̀dọ̀ ẹni tó ní dínárì anabi wa muhammed sọlọlá àṣẹrẹ kí ẹsẹ torí kọ́ bá àjálẹ̀ bí rẹ kéèsì o ẹ̀hìn kí ẹsẹ torí kọ́ bá àjálẹ̀ bí tó ń bá parọ́ ọlọ́run tó ń tó bó ti yẹ kó wà nù ẹnu pírẹsìpọ̀ ẹni tó rẹ mi sẹ́ ń ló ní gbogbo tí mo bá fowó rẹ̀ rà ẹ̀hìn tó bí bá fẹ́ gbowó sẹ́ tó rẹ mi máa wá dìmáàdì fún bí islam ti ṣe kó àwa nù yìí ti kó gbọ́dọ̀ jàǹbá ọgbà lérékèrèké táwọn èèyàn máa ń dá nàìjíríà bíi tí wọ́n máa tẹnra wọn jẹ ó lè fi ru owó nǹkan fi ràgbó mẹ́ta yóò ti kọ́kọ́ kó méjì lọ lé náà yóò wá mú kan wá nù rẹ̀ pẹ̀tọ̀ àgbo yín ni àwọn tó máa dúpẹ́ fún láì mọ̀ kó ti fi ó ti dú wọn láì lọ́bẹ tó tàbá ẹ̀dá ọ̀húnmá bìdínàr ibi tọkùnrin tiwa tó náà tuntun wá ń kọjá ìlà tí wọ́n fà kalẹ̀ nù. àgbò méjì tọ́ra dípò kọ́ máa kó bọ̀ wá fún ànàbì sallallahu alaihi wasallam lọ́ba tó ta kanu méjèèjì ní dínàr irú owó tànàbì fún tẹ́lẹ̀. wọ́n ní ọlọ́fíìsì owó ní òun ní ọ́fíìsì owó ó fi owó ẹyọ kan ra méjì ó tún wá ta kanu méjèèjì ní irú owó ń gangan tọ́ arákùnrin yóò fa ataahu bi shatin wa dinar ọwọ́ agbé àgbò wa bá nàbì àti irú owó rẹ̀ tó fún tẹ́lẹ̀ náà ah, ah, ó ti jẹ́ bẹ́ẹ̀ torí àwọn ń pe báàbù yìí ní akudun mawqufun ala al-ijaza akudun mawqufun ala al-ijaza. káràkátà ni àmọ́ tó ṣe é pé àti ìríra àti ìríta ó dìgbà sẹ́ni tọ́ran ní bá lòún gbà bẹ́ẹ̀ káràkátà ni táàríra àríta ó dìgbà sẹ́ni tọ́ran ní bá ní mọ́ gbàá bó ti ṣe ra ọ́ gbàá bó ti ṣe torí bẹ́ẹ̀ ni ra wa. ó ti wá rà ju iye tí wọ́n bẹ̀ lọ àmọ́ pẹ̀lú owó tá a fi rà ibi tó ti wá bẹ̀rẹ̀ ẹni tí ń bùkátà permission oníkẹ́ tó rà ọ́ òun tún wá lọ gbé ta ọ̀tà nínú rẹ̀ tẹ́lẹ̀ yẹ kókó kọ́ lọ bẹ́ ẹni tí ọbẹ̀ ẹsẹ̀ pípọ̀ méjì mo ríra ọ̀ ẹ̀ mọ̀ bóyá ẹgbà kí n tàkánú rẹ̀ kí n lọ́ọ́ bá yín gbowó rẹ̀ wá. òun náà ló tún dá sí tọ àwọn fuqaha ọ̀rọ̀ pọ̀ wọn ni rárá eléyìí ti tayọ àlà tó bá gbẹyàn ní na tó bá gbẹyàn nìyẹn sí tó yà pàkan ni wọn sọ pé rírà tó ra títà tó ta ọ̀dà àwọn kan pé títà tó àmọ́ rírà tó ọ̀dà ó lè tún <laughs> so ẹ̀ẹ́fẹ́ ní àti rírà àti títà onígbà tó bá sọ pé yẹ so gbogbo ẹ̀ pátá wọ́n gbìyànjú ní jazakumullahu khairan àdéhìí yìí báyìí ti supasíìdì gbogbo ìyànjú torí pé àdéhìí yìí ọkùnrin yìí ọ̀rọ̀ àti wọn bẹ̀ ó tún jù bẹ́ẹ̀ lọ ó tún tàkánú rẹ̀ ó tún gbàrú owó tí wọ́n fi ràn ọwọ́ amúrú owó tí wọ́n fi ràn wá àti irú tí wọ́n ràn rà ànábì ó sì sọ pọ̀ kan lọ́dọ̀ ọ̀kan ọ̀dà why not taking permission before taking permission kì ànábì ti pàdé rẹ̀ ó túmọ̀ sí pé gbogbo yẹn bí àwọn fòkàn ha ọlọ́run sọ àwọn ẹlẹ́sìn rẹ̀ àdéhùn yìí ti búrọ́ọ̀ṣì gbogbo ẹ̀ dànù ó túmọ̀ sí pé tí wọ́n bá bẹ̀yàn ní nǹkan lọ́ra èèyàn lè ra nǹkan tó bá rí ra lé ó tún lè ta ètò léwu kó wa mówó rẹ̀ wá. ẹ̀hìn tí wọ́n fún sẹ́mu kó tó ra dáa ẹ̀hìn tí wọ́n ní kó ó tó ó tún lọ tàgbó àbí òye wa àgbò tí ní ọ̀rà yẹ ọ̀kan ní méjì lọ rà amúkan nínú àgbọ̀n ọlọ́ta láì gbà ìgbà tí tọ arákùnrin tó bá wá jẹ́ pé lọ́ọ̀sì wọbẹ̀ sẹ́wọ̀n pé ibi tí nǹkan ti lè dàrú là ń sọ torí pé wọ́n máa ń rà tẹ́ máa ń tà wọ́n máa ń jèrè wọ́n máa ṣòfò ìjọ èrè la rí i ṣòfò bá dé ńkọ́ tàbí yìí ti ẹ̀rù pé ó forí fa òun ni o òun ni torí pé wọn ọ̀bẹ níjọba ti bẹ̀yàn gbogbo tó bá tara rẹ̀ jáde ta ni ó gbé òun ni ó gbé ó ṣe ra rẹ̀. àmọ́ tọrọ tèrè là ń sọ lónìí èrè ló bí so anabi sallallahu alaihi wasallam fa ata lahu bishatin wa dinar ó gbé àgbò àti dinar owó padà àgbólé kò sọ̀rọ̀ owó èlé ń bì o sọ̀rọ̀ owó èlé ń bì o èsì tí anabi sallallahu alaihi ń yá ń ọwọ́ asan dinar padà àtàbù tẹ̀lé wa hallallahu al wa harrama riba gbàtó tó ké kára kàtà ẹ wo owó wa tá a padà àti wọn á a ní kọ́ lọ rà wa lédè kúkúrú èló lówó dànù ó ti di dinar méjì ó ti di dinar méjì tọ́ wọ́n fẹ́ kẹ́ ń lábẹ́ òfin ṣẹ̀ríyà èrè ò ní límìt èrè ò ní límìt tọmọkè dinar kan ló fi ra àgbò méjì ìgbà tó wọ́n tuta dinar kan ní méjèèjì olólọ́pàá dinar kan ok dábò ni àbí èso dábò sẹ́yìn ọ sọ pé èrè àjẹ wú lọ́rùn èwo wọn jẹ tán wú lọ́rùn tán wú kó sí contradiction tiwa mi wọ́n ní èrè àmọ́ àjẹwú lọ́rùn àà kìí ṣe rìbá àjẹwú ń kùn lọ́tọ́ rìbá kìí ṣe kùn lásán ní òwú àmọ́jọ́gbọ́n dàrúkọ́ ẹ̀rùn gbogbo kùn wọn ní òwú gbogbo ara wọn òwú. arọ́ ọmọ wa dẹ́rù pẹ̀sẹ̀ lọ́nà tí ò ní lè sáré ńgbà tí gbogbo èèyàn bá ń sáré ẹni wa náà mọ̀ ṣubú náà mọ̀ dìde yọ̀ mọ̀ ṣubú yọ̀ mọ̀ dìde torí ẹ sọ́ra fún àyàwó èlé kọ̀bá jẹ́ báńkì kọ̀bá jẹ́ lómi ilé ọ̀ràn ni orí ibú ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹnìkan sì ní yá kọ́ bá rere pàdé láyé kò ní bá pàdé lọ́la gbẹ̀ndà kìíyàn kọ́dà gan tẹ̀rí rí báyẹn tó bá ti wọnú dúkìá o ti ń fọwọ́ ara rẹ̀ ṣàìwé pé òṣì ọ̀padà ta ọ́ yamhaqullahu riba wa yurbi sadaqat ọlọ́run ní rìbá tó bá ti wọnú owó wọn máa ti pa dúkìá rùn sàgbọ́dọ̀ sọ̀rọ̀ àfọ̀n ṣùgbọ́n èrè tẹ́rí nǹkan pọ̀ nísìnyí báyìí bí kẹ́ẹ̀ hundred thousand bẹ̀yẹn ń sẹ́ ó sì wá ara ń tẹ bẹ́ẹ̀ ó fi ra aru rẹ̀ méjì àjẹsí fifty fifty thousand lọ́ra nù ìgbà tó wọ́n wá tà ń tọ́ra fifty thousand èlé lọ́tà hundred thousand naira èrè yẹn ti di kíni ó ti di dọ́bù wà á hàlọ́láhùn lẹ́yà wà á rọ̀mà rìbá kára kátà ìtọ́ni rìbá lọ́lọ́run ṣe lé o torí ẹ̀ nínú pa fẹ́ jèrè kò bùkátà kẹ́nìkan dictate fún ẹ̀rí kí nínú àwọn pé àkíyèsí ànábì sallallahu alaihi wasallam náà pé gbogbo nǹkan ti wọ́n ẹ̀dí iye lọ́jà ó ní ọ́ ọlọ́run ló máa ń rọni lọ́rọ̀ ọlọ́run ló máa ń fún árìsìkì mání ọlọ́run ló sì máa ń di iye lọ́jà èmi jẹ́ kí n pàdé ọlọ́njọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmù lẹ́ni tí òfin kásàbò sísẹ́ nìkan yìí bọ́yá nínú owó àbí nínú ẹ̀mí tẹ̀lé ìtumọ̀ sí pé táwọn bá ń di iye lọ́jà ìkànnì wa alábòsí ni wa ẹ̀jẹ̀ kọ́ lọ́ọ́ rọ àwọn èèyàn lọ́rọ̀ bàbá ti wù o lè ra nǹkan ní one million kó ta ní hundred million èrè ni kìí ṣe rìbá èrè kìí sì wúyàn lọ́rùn àmọ́ rìbá kò bá jẹ́ tọrọ kò bá jẹ́ sísì kò bá jẹ́ pínyìn kò síbi tó lè tó haram náà àjẹ́ pé èrè lọ́yẹ ká máa wá kìí sowó èlé lọ́yẹ ká máa gbà kìí sowó èlé lọ́yẹ ká máa gbà èrè bẹ́ẹ̀ lọ́n bá ti kọ́ kíkọ ọlọ́jà rẹ̀ ta ni iye kí èrè yẹn lè jẹ́ ọ̀pọ̀ ní àbókéré ọlọ́ọ̀fà àgbàrúkà sí. wáyé o kò wá tọ́ tí ó bá ti ṣe sọ kó ẹgbẹ́ gbẹ̀kan lẹ́ ṣe ẹgbẹ́ yẹn lẹ́tọ̀ọ́ àmà dictate ọjà yẹn yóò báyìí lámàtà àwọn tó bá ti tà á ti síbẹ̀ báyìí báyìí ni ó rí fún wa ti múlẹ̀ ẹ̀kọ́ ń bẹ ńlẹ̀ mú má tí ń bẹ ńlẹ̀ mú má ilẹ̀ lẹ́yìn mú ẹ̀yìn yóò bá àwọn jẹkújẹ ẹ fi àwọn èèyàn lẹ̀ kọ́lọ̀ wọn rọ̀ wọn lọ́rọ̀ bọ́ba ti ṣe fẹ́ ìgbà tí èso ọmọ ọwọ́ wọ́n ti lè máa di kéèsì fún ọ pé ìbáyìí lọ́ọ́ tajà sí i torí ẹ̀rọ jẹ́ kó gbogbo àwọn ẹgbẹ́ ọ̀daràn àwọn ẹgbẹ́ ìgbẹ́gbẹ́ àwọn ẹgbẹ́ ìranù tí wọ́n ń fara ní àwọn èèyàn kò tọ́ kí mùsùlùmí ọ̀wọ̀ bó bá ti pé kálukú ni kò máa tajà rẹ̀. nísìnyí tó bá ń pé àwọn ẹlẹ́gbẹ́ àgbò wà láyé ànábi sọ̀rọ̀ láàbí sọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ̀ pé dínárì àgbò kan náà ní òrìṣìrà àríyàtọ̀ ni tá a ti ṣèpàdé àgbò kéré ní àgbò tóbi dínárì kan lẹ gbọ́dọ̀ máa tà ṣùgbọ́n wà tí ò sẹ́gbẹ́ ẹgbẹ́ yẹ̀yẹ́ o tọ́ tóun fi wá tó rí tóun fi rí ta padà ní dinar kan tòlé ìtumọ̀ sí pé a gbọ́dọ̀ fi ìnira sí àwọn èèyàn ẹ jẹ́ kí gbèsè ayé simple gbogbo yín pátá kò sẹ́ni tí ń fẹ́ kẹ́nìkan fara ni o kí ló dé tí wọ́n wàá wà nídìí pa fara ni ọmọlàkejì tọ́ arákùnrin yìí ó mú àgbò àti dínà wá fún anabi sallallahu alaihi wasallam anabi gbà lọ́dọ̀ rẹ̀ lẹ́yìn tó sàlàyé fún anabi sallallahu alaihi wasallam bó ṣe jẹ́ fada'a lahu bil barakati fi bay'ihi anabi wa ṣàdúrà fún pé kíbo kan máa jẹ tiẹ̀ nínú gbogbo káràkátà rẹ̀ ó túmọ̀ sí gbogbo ẹni tó bá ti ṣe nǹkan tó dùn yín nínú ẹ̀sán lẹ́sìn kódà kò sí pàdé àlẹ́ sí fún ẹnìkan gbọ́dọ̀ ṣe nǹkan àdùnnú sí ọ láyé yìí kò jẹ́ kọ́ lọ bẹ́ẹ̀ láì jẹ́ pé owó nǹkan kan san lẹ́sàn ó kéré jù jazakallahu khairan ọlọ́wọ́ san lẹ́sàn ó kéré jù nù nítorí pé ẹnikẹ́ni tó bá ṣe dáadáa sí ọ ó ti pọ̀ ságun ọ̀dọ́ tiẹ̀ mọ́wàá ẹ̀jẹ̀ pọ̀ ságun ọ̀dọ́ tiẹ̀ kọ́ lọ bẹ́ẹ̀ wọn náà wá dáadáa tó sì sùn ọwọ́ kéré jù jazakallahu khairan ọlọ́wọ́ san lẹ́sàn síbi ẹgbẹ́ táwọn Yorùbá náà sọ wọn lẹ́yìn káwọn ṣe lórí tí ọba dúpẹ́ bí ìgbà tó lè pa ẹlẹ́rù lọ ẹ̀yin náà ẹ jẹ́ tiẹ̀ bẹ́ẹ̀ fẹ́ẹ̀ni kẹ́kẹ́ ah, mm, mo fẹ́ kọ kàmílà lé ó ti dé báyìí ọkọ̀ gbé eh, hundred thousand naira gbélé lọ́wọ́ bó ṣe wá gbà náà tọrọ àpò sí kan ọkọ̀ sọ́sọ́ àpò ni ọdọọdọ ọ̀rọ̀ ọlọgbẹ àrí ẹ bẹ pé àwọn pépà pépà àrò ìwò mo fún ọ ó ní five hundred àmúwa bá one thousand mo fẹ́ fún ọ méjì mo sì fẹ́ fún ọ bá pẹ̀lú tẹsán bá ti mú wa báyìí ọdọ ọ̀rọ̀ ọlọgbẹ àrí torí pé ẹ̀ka náà wọ̀ òbúkátà kẹ́nìkan sọ kútùbà kan ó sì máa jẹ́ ti àpò ah, lélẹ́lẹ́yìí owó tí òṣìṣẹ́ rẹ̀ sí ọlá kù ọwọ́ àbọ̀ ronú orí kan kò bọ̀ kò sínú kẹ́ẹ̀sì ọlọ́wọ́ sẹ́yìn lẹ́sẹ̀ rí ètò ààlà wọn náà tètè dájú ọgbọ́n kó tó lọ́ọ́ mẹ́fẹ́ irú pípẹ́ ìwọ mọ fún ọ one one thousand ah eléyìí owó àwọn míì mú wá sí òun fún ọ five hundred mo fẹ́ fún ọ five hundred mo fẹ́ fún ọ tẹ́sí wá ti fi lóyún lọ́rọ̀ àìpé ọ̀dà àrọ̀ ọlọ́ọ̀jà rẹ̀ tẹ́lẹ̀ ìjẹ́ inú ọ̀rọ̀ ń bẹ̀ tẹ́lẹ̀ báyìí wà. àjọ yìí ẹnikẹ́ni tó bá ṣe ọ́ lóore ó kéré jù kíláàsì fún anabi fún fi ń bí ọ̀kàrí fi nínú gbogbo káràkátà rẹ̀ torí pé yìí wọ́n ní bẹ́ẹ̀nu tó àwọn olóde yorùbá tó máa ń pẹ ẹkú rírà tọkari ẹkú títà kọkari ẹ sọyà náà làwọn náà ṣe dàpọ̀ kára kátàkátà kára ṣùgbọ́n lóde lárúbá bẹ́yẹ̀ ó túmọ̀ sí rírà ó túmọ̀ sí títà ànábì ni ọlọ́wọ́n bá fi ìbùkún sínú gbogbo rẹ̀ mọ̀ pé ẹ̀dùn gbàdájọ́ àdúrà àwọn sáà bí ṣe ṣàdúrà fún yìí àdúrà gbà lẹ́ẹ̀kan náà fẹ̀kánná lówó tọrọ tọrọ ọ̀bẹ̀ni lọ́rọ́ bí hàfi arákùnrin wa dẹni tó ṣe pé bọ́ bá ra ìpè tí ń tà yóò tún jèrè. bẹ́ẹ̀ ìgbà tí sàbẹ̀ ti ń sọ̀rọ̀ yìí sàbẹ̀ ti ń sọ̀rọ̀ àwọn ọmọ kan máa tẹ̀pẹ̀ ṣé wọ́n ti ń tẹ̀pẹ̀ báàbí wọn ti pẹ̀ ẹ̀sọ́ ìtẹ́yìn ló ṣe àkàn ni ẹ̀rọ ìtọ́sọ yóò ṣe torí pẹ̀ wọ́n ń tẹ́ pẹ̀ báyìí ẹ̀hìn torí ń gba àwọn etí pẹ̀ wọ́n ti ṣe pẹ̀ nínú sahara tó ìyẹn ni pé ntí wọn yìí tà rárára láyé nǹkan gbà lérò ni tó hun tó bá ti lè rà tó bá ti lè rà yóò tún jèrè mẹ tó bá ti lè rà wọn tún jèrè mẹ akramakumullah nígbà tá a sọ pé ntí wọn rà rárá rárá kò túmọ̀ sí pé bí ìgbẹ́ o ẹ̀hìn tó pé sọ̀hábò ní ìràgbẹ́ kọ́ máa tà o wọn ò kó yé wa bí kákó ní ìsìn ìgbà díẹ̀ ìgbẹ́ ẹran ìgbẹ́ màálù bó ti ṣe jẹ́ pé pọ́ńtọ́ lówó ẹ̀kọ́ kò jámọ̀ kankan ẹ̀ẹ́dì ti sàbẹ̀ ìkọ́ bábà rà yọ̀tara rẹ̀ lówó náà ẹnìkan tí ìfẹ́ ìkóni ẹ̀sán máa kó sí kìnnìkan ẹ̀ wá dín wá tí ọ̀dà dín díẹ̀ máa kó sínú mọ́tò. eléyìí túmọ̀ sí pé àdúrà táwọn ibi bá ṣe fún yàn sallallahu alaihi wasallam kò dàbí àdúrà táwọn ibi bá ṣe fún yàn. oná mọ̀ pé bí ó ṣe padà já sí rere fóònù òun kàn ń wò ó pé ó yẹ kó wọn sáàbù ànábì sallallahu alaihi wasallam tọkàntọkàn ni torí òun fẹ́ràn ànábì ju gbogbo nǹkan lọ tó fi dórí ara òun.

tòlú kó a fẹ́ fọwọ́ lálẹ̀ a fẹ́ fi hàn púpọ̀ jámà kankan ọmọ wa ni bọ́lá mẹ́lẹ́sì àwọn akónijọ́ tó máa sọ̀rọ̀ kan tó ń ṣe fún mi yorùbá àwọn yorùbá náà ṣe máa ṣe tí ò padà mọ̀ kó ibú ní ọ̀jẹ̀ fún ẹ̀rọ tàbẹ́tì àdáni jíjọ́ gbé ní àrùkè àmàlíkà torí ẹ̀ ló ti wọ́n náà gbogbo gbèsè tó bá ń gbé láyé máa ronú àtúbọ̀tán ṣùgbọ́n náà mọ ibi tí ò padà já sí fún ọ ló ṣe jẹ́ pọ̀pọ̀lọpọ̀ náà lónìí garan garan garan garan garan wọ́n ń ronú ibi tó padà já sí i torí gbèsè tó máa ń gbé tó bá da pẹ̀lú ògbọ́lọ́rọ́ padà já síbi tó da tí gbèsè tó ń gbé ọba ti dá ìwọ náà padà kábàámà lórí rẹ̀ náà ni gbogbo táwọn á sì ń ṣe lónìí yìí à ń ṣe é lẹ́ẹ̀dọ̀la ni wàláhì sọ abẹ́yẹ ọmọ tóbi tó padà já sí fún pé òun ó jèrè irú àdúrà báyìí lẹ́nu anabi muhammed sallallahu alaihi wasallam torí kékeré ṣe torí rẹ̀ ló ti ṣe èròǹgbà tiẹ̀ ní ntọ́ hàn jù òní pé agbọ́dọ̀ ṣe tí ó dùn mọ́ anabi muhammed sallallahu alaihi wasallam finish ẹ wá wo lórí sọjá sí fún mi bẹ́ẹ̀ ni abu lahab wọ́n ti ṣerú rẹ̀ dánúdánú kó tó di pé islam dé ká máa kàn yẹn lábùkù ká máa dáyọ̀ yẹn rẹ̀ lẹ̀ fún ọmọ pétọ omi tuntun ti dé ẹja tuntun ti wọ ẹ wá wò ó sórí ibú láíláí ó sórí ibú láíláí torí àwa náà ẹja máa sọ ẹsẹ gbé o ẹja máa sọ ìgbésẹ̀ wa gbénu ìgbésẹ̀ ayé wa anything tó bá fẹ́ ṣe ìgbésẹ̀ yòówù tó bá fẹ́ gbé má ṣe jẹ́ni tí ó gbé àwọn ìgbésẹ̀ nǹkan tó gba ìmọ̀ràn lẹ́nu ẹnìkan Kama máa ṣe báyìí nínú ìgbésí ayé wa torí pé a ti ṣe a ti ṣe a ti ṣe èyí tí àwọn fi ń kábàámọ̀ pọ̀ jù torí pé ìyẹn kan lọ́sàn làákà ìkànnì gbé ká tàbísẹ́ǹ tó bá pe àkíyèsí ẹlòmíì sí ní tó o fẹ́ ṣe wọ́n ta ọgbọ́n fún ọ wọ́n yọ ọlọ́gbọ́n lò ṣùgbọ́n àti fọgbọ́n tí wọ́n ṣiṣẹ́ wọ́n lé ẹnìkan ò ní pè ọ lópò nù ẹnìkan ò ní pè ọ lágọ̀ọ́ ntòfẹ́ àtìbù látàrí gàràngàrà iná ọlọ́kọ̀dà àtìbù ṣùgbọ́n lọ́nà tí ọkàn ọ̀lẹ́ láéláé. àmọ́ tí èèyàn bá ti dá lùlù tó bá dájọ́ wọ́n á máa dá tẹ̀yìn. àti ọba ń sọ pé mo ti gbẹ́sẹ́ mo ti màṣẹ́ ọ̀pọ̀lọ mi ju gbogbo rọ́bìṣì lọ mi ò lè fẹ́ máa lọ wá máa lọ́dọ̀ tá a ní ó ti àbùkù kan ọ̀ dà kàn ọ̀dà kan àmọ́ tó bá pé ìmọ̀ràn onímọ̀ràn ló bá ti ṣiṣẹ́ tó bá tún padà já sábùkù ó rí kí àwọn kan wá dúró kí ọ pé à ah, ẹ fọwọ́ wọnú gbogbo ọmọ tó bí èsì jẹ́ yìí lóòótọ́ àwa la dá yín mọ̀ràn bẹ́ẹ̀ ó rí pé yóò fìyẹ lára rẹ̀ àmọ́ tó bá ń dá gba àbùkù ọ̀fẹ́ pé kí ló dé tíyà mi bí mi tí ọ̀ sọ bíbí mi dẹ̀yìn oní. torí ẹ ẹ jẹ́ ká máa tari eléyìí kọ́gbọ́n dáadáa ni ká fi síwájú dáadáa ni ká máa ṣe ká sì jẹ́ ẹni tó ṣe pé àníyànwó da lórí dáadáa tá à ń ṣeun dáadáa kì í já sábúrú ọlọ́run ní jẹ́ káwọn dáadáa wọ́n já sábúrú ká jìnà sáìdá láti jìnà láti gbégbèsè tí ọ̀dà àwọn lè máa rò kọ́dà o torí bí làákà ìfẹ́ wà nù ó rí i pé ibi tí ìfẹ́ ti tó ti rẹ̀ ẹ́. ni làákàyè tẹ lómi ti bẹ̀rẹ̀ sí charge gbogbo gbèsè tí wọ́n fẹ́ gbé o tí wọ́n rẹ̀ mọ̀ pé ó lè wà negative mọ́ dàgbé wá àwọn onílàákà ibi méjì mẹ́ta mo ń ronú nǹkan báyìí mo fẹ́ fi nǹkan báyìí kí láyé rí sí kí láyé rí sí àwọn nǹkan tó sì rọ̀ mọ́ tèmi nígbà tó bá unlike kọjá pé wọ̀kan náà ni wọ̀kan náà lọ gbọ́nsá lọ màtá ó sì tẹkùn irú tàbí láhà ká máa fi kọ́gbọ́n irú ti sàábé yìí alùbárẹ̀kì tí wọ́n pè ní ọrùwá alùbárẹ̀kì ọ̀yẹ̀ ká máa fi kọ́gbọ́n tí ẹ̀ máa ń fi àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyí kọ́gbọ́n ọ̀dájú pé èèyàn ọgbà ẹ̀jẹ̀ ká dúró bíi lónìí ẹ̀yin tí ẹ̀ ń ṣòwò tẹ̀sí business kò sí ní tó burú kí ẹ já sojú sẹ́ni tó fẹ́ rajà kò sí ní tó burú kí ẹ já sojú sẹ́ni tó fẹ́ tajà ṣùgbọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe hadith Urwa al aṣojú gbọ́dọ̀ jẹ́ ní ìfọkàtà gbogbo bó ṣe rí lẹ́sẹ̀ láì fẹ́ni tó fẹ́ rajà lẹ́sẹ̀ láì fẹ́ni tó ẹ bá tajà ẹ gbọ́dọ̀ fi nǹkan kan pamọ́ pé ńgbà tí ń gọ̀ bó ní ṣe sanwó ṣọ́ọ̀bù bó ní ṣe bá àwọn ọmọ rárá o tó bá fẹ́ gbowó sẹ́tẹ̀ ṣe ẹ ti jọ sọ pẹ̀lú ẹni tẹ́ fẹ́ lọ bá rajà pẹ̀lú ẹni tẹ́ fẹ́ bá tajà àwọn pé ńgbà tí mi ò gọ̀ àìmọye owó tá a rí látàrí àṣàkáṣà pé ńgbà tí ń gọ̀ tá a jẹjọ fún tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyàmù. aṣojú amin alwakilu amin bẹ́ẹ̀ ló fi ṣeré àṣọ ẹnikẹ́ni tí a bá fi ṣàṣojú ọ gbọ́dọ̀ tó ṣe fọkàtà nínú ìjẹni tó ṣe fọkàtà ni ní iye tá a rà iye tá a tà ni tọ ẹni tó lọjà tọ ọba àtà òun á lè pe ẹgbẹ́ lóyè ẹ̀yin ọ̀sọ̀ pé àwọn èèyàn dá títí bẹ́ẹ̀ lọ́nà ìjà òun ò ní fún yàn jọ máa sọ yóò máa yẹra ìgbà yín gbàtà iye tá a bá sì tà ní kó wa iye tá a bá tà ní kó wa so ẹ fẹ́ mi náà ní nǹkan kan lórí gbígbàtà tí ń bá yín gbàtà kò sí tó burú bẹ̀ kò sí tó burú bẹ̀ lábẹ́ òfin ṣùgbọ́n ẹ̀yin dá mọ́jẹ̀mú torí tẹ́ bá dá mọ́jẹ̀mú ẹ̀yin lè tù wò tí wọ́n bá ti ní fún yín lówó kan kó wò ó tú kọ̀ọ̀kà yín tí wọ́n bá nílẹ̀ sùn lọ́sàn-án yín so eléyìí ètò ń ṣe wà tó dáa ẹ bá wọn ta tí wọ́n bá sì fún yín ní nǹkan kan lọ́wọ́ forí sí àwọn náà bá yín rà wọ́n bá yín tà tẹ̀ bá fún wọn ní nǹkan kan lọ́wọ́ forí sí tẹ̀ bá sì fún wọn ní nǹkan kan àìgbóni sí àìmóni sí ilé ìjẹ́bù tó jẹ́ subhanakallahumma wa hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu